ṣé ibi ni mọ́mì ń gbé ni. ibi náà ń gbé o ibi náà ń gbé bí mo ti bá wọn ibi náà lẹ̀ ń gbé látìgbà tá a ti fẹ́ra náà tó wọ́n dẹ̀ ṣe wà yẹn kò dẹ̀ ṣú ọ̀pọ̀ wọn rẹ́dì láti kúrò níbí. àǹtí ẹ̀ mira wọn ṣéèkì. wọn ò tiẹ̀ wọn ò mira débi tá a máa gbéra. ìyẹn lágbára ṣáà jẹ́ kémi tiẹ̀ kí ọkọ ẹ̀ ọmọ kéèyàn má ṣàṣàn wọn wá ẹni téèyàn bá ń lọ ilé ni mo lù ẹ má ah. kàn ṣan wọn wá tún ṣan wọn padà. Ah, àǹtí mẹ́rin láyé mi so kò ń ṣe pé torí ọlọ́run wá bíbẹ̀ abẹ́ kan wá kí mi torí kẹ́ lè rí nǹkan gbà lọ́wọ́ ọkọ mi lẹ́síwájú. Ah. àná mi <laughs> ẹ ọjọ́ mẹ́ta. <laughs> ẹ̀sùn wa mo sì fẹ́ bá yín ṣeré dáadáa so mi ò tí ì kanjú. mo eh, ṣe wà ókè báyìí. Eh, kò sí wàhálà ìyẹn kò sọ nǹkan tẹ́ fẹ́ jẹ ni ìyẹn ń torí hmm, adéṣẹwà ágùn hmm. bájámàlà náà ni déédéé kò sóúnjẹ tẹ́ ẹ fẹ́ nu ilé wa tí ò sí i'm still okay ma. ah no no okay báwo Ninu ilé mi. <laughs> later first time tẹ wa lé mi ẹ wa ni jẹun ẹ máa jẹun ẹ máa mm. jẹun. Um, ṣé o máa tẹ̀lé wa lọ sí kitchen ká lọ dáná fún àbí ìwà àjókòó tí wọ́n yẹn máa wo tv. no ẹ jẹ́ káwọn máa wo tv i'll go with you. ah okay that's my baby. you know i'm not leave you now. ah you know i can't leave you too come come come come. ó yá o à ń bọ̀ o oh. um, <laughs> ọmọ mọ́ mi. <laughs>